ojú ọ̀nà míì nínú ojú ọ̀nà àwọn onísúfí òun ni pé kò sẹ́rì kò sí ẹ̀gbà wá kò sí ìtọ́kasí kò sí ọ̀rọ̀ tó ń fi rinlẹ̀ wípé gbogbo àmọ́lẹ́yìn wọn wọn ò ní jẹ́yà nínú sàárè gbogbo ọmọlẹ́yìn wọn pé wọn ò ní ṣe ìṣirò iṣẹ́ tàbí pé wọn ò ní kọ́kọ́ wọ inú iná kí wọ́n tó wọ àlìjánná àmọ́ ní ti tòun o àti àwọn ọmọlẹ́yìn òun lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà àwọn ní tàwọn àwọn ò ní ṣe àwọn ò ní jẹ̀yà nínú sàré ìní tó bá dọjọ́ àjíǹde àwọn ò ní ṣe ìṣirò iṣẹ́ èjì. ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni pé àwọn ò kọ́kọ́ wọ inú iná káwọn tó wọnú ọgbà allahu akbar allahu akbar lẹ́yìn tí ti já ní sọ̀yẹ́ tán ó tún wá sọ pé ẹ̀yin ọmọlẹ́yìn wọn ẹ jẹ́ kí n kìlọ̀ fún o. ẹ jẹ́ n kìlọ̀ fún yín dáadáa ẹ jẹ́ kí n tọ́ yín sọ́nà ẹ jẹ́ kí n tọ́ yín sí nǹkan tí ó ṣe yín láǹfààní kí ni ọ̀rọ̀ náà tó fẹ́ bá wọn sọ ẹ̀jẹ̀ àtúgbọ̀ láti inú ìwé ìpìlẹ̀ fún tọ̀ríkọ̀ àtìjàníyà ó ní inna sayyida al-wujud dájúdájú aṣíwájú bíbẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ kan nìyẹn lójú ọ̀nà àtọ̀ríkọ̀ àtìjàníyà tí ó sì nínú kọ̀dìríyà bẹ́ẹ̀. ìgbàgbọ́ tó sọ ànábì muhammadu di aṣíwájú bíbẹ nípa bẹ́ẹ̀ ìjọ tìjàníyà gbà wípé ànábì síwájú aláwùjẹ ànábì síwájú àwọn màláíkà bẹ ànábì tí ń bẹ síwájú Allah lọ́dọ̀ àwọn tìjàníyà pẹ̀lú pípe ànábì ní sayyidul wujud lọ́dọ̀ àwọn Tìjàníyà ànábì ti ń bẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ń bẹ síwájú àwọn màláyíkà lọ́dọ̀ àwọn Tìjàníyà lábẹ́ ìgbàgbọ́ sayyidul wujud wọ́n gbà wípé ànábì wa Muhammadu ó ti ń bẹ síwájú bàbá ńlá rẹ̀ ànábì Adam àtìyá ńlá rẹ̀ Hawa. lọ́dọ̀ àwọn Tìjàníyà lábẹ́ sẹ́yìndì lùwùjúùd wọ́n gbà wípé ànẹ́dù àmàmọ́dù ó ti ń bẹ síwájú ìṣẹ̀dá sánmà àti ìṣẹ̀dá alẹ̀ wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tánẹ́dì nígbà tí ìgbàgbọ́ àwọn Tìjàníyà tó ti gbà wípé ànẹ́dù àmàmọ́dù ó ti ń bẹ síwájú Allahu tó dá gbogbo ẹ̀dá tánẹ́dì náà sì wà ní ẹ̀dá rẹ̀ ẹ wo contradiction ẹ bá ní tú sẹ́yí àlèwòjú ẹ bá ní tú fáyé. níjẹ̀ẹ́dógún mo rì fáàyín sí ọ̀rọ̀ aṣílẹ̀ ìlérò náà o àfàwọn tí wọ́n bá tẹ̀sẹ̀ bì í ló kù o ẹ̀ ń bẹ nígbà tí aṣílẹ̀ ìlérò tó sọ pé sẹ́yìn lè wùjúùd àṣìwájú bíbẹ tí a bá sọ pé ohun tí ń bẹ Allah náà ń bẹ ànábì wá ní sayyiduhu ànábì ní aṣíwájú rẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ o torí pé ìyẹn ni ìgbàgbọ́ ìgbàgbọ́ àtọ̀ríkọ̀ àtijàníyà. wàyí sheu amúdàtìjà ní ó ní torí pé aṣíwájú bíbẹ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí gbàgbọ́ tiwọn ó ní dọ́mọ̀nà lánàá ó fi ọwọ́ ẹ̀ gbáyà fún wa. ó fi ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí ó lànàbì ló fi ọwọ́ ẹ̀ gbáyà fún òun ṣe mọ̀ pé ṣéwù amúdá tìjáni a ti sọ àwọn ọ̀rọ̀ kan síwájú nínú àwọn previous episode wípé ó lóun pàdé àlejò Muhammad sallallahu alayhi wa sallam ní Cairo ó ní bẹ̀rẹ̀ ànábì ti fún un ní ọwọ́ tòríkọ̀ àtìjàníyà so ìpàdé pẹ̀lú ànábì rẹ̀ yìí kò mọ ní ẹ̀ẹ̀kan is regular they regularly meet each other both meet each other ànábì àti Ṣéù Tìjání wọ́n sábà máa jọ pàdé ara wọn nílé ayé ìyẹn ni ìgbàgbọ́ àtọ̀ríkọ̀ àti jàníyà nínú ìpàdé kan lójú ayé láàrin ànábì wa Muhammad àti Shehu Ahmada Tijani Shehu Ahmada Tijani wa ń sọ pé ibẹ̀ ni ànábì ti fi ọwọ́ ẹ̀ gbáyà fún òun wípé anna man pé ẹni tó bá wá bú wa ó ti gbọ́wọ́ wíìrì tán ó ti ń ṣe wíìrì lọ ó ti kọ́kọ́ fi ẹ̀mí balẹ̀ sí ọlá ọlá ńlá ọlá jaburata yìí wípé tó o bá ti kú lórí wúlìlì Tìjàníyà o ò ní jẹ́yà nínú sàré ò ní ṣe ìṣirò iṣẹ́ o sì ní kọ́kọ́ wọná kó tó wà lìjánná ọwọ́ á gbọ́ ìrújú àwọn oníṣúfí ọwọ́ á rí i pé àṣé ìrètí asán ni àṣé ìrètí asán ni àsọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. ló bá bẹ̀rẹ̀ sí ní máa sọ òdì ọ̀rọ̀ sí ojú ọ̀nà àtọ̀ríkọ̀ àtìjàníyà. òkè tàbí ò tiẹ̀ wulẹ̀ gbọ́wọ́ rárá ò wulẹ̀ gbọ́wọ́ tọ̀ríkọ̀ tìjàníyà rárá ó wá ń sọrú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tako àtìjàníyà ọ̀wá ń sọ pé ìṣìnà ni tìjàníyà òfò ni tìjàníyà irọ́ ni tìjàníyà ìlànà èṣù kan ni tìjàníyà ọ̀wá ń sọ bẹ́ẹ̀ ṣé wàá mọ́dá tìjàní ọwọ́ afẹ́ dún kòkò mọ́rù wa ọ̀fẹ́ halẹ̀ mọ́ wa ó fẹ́ tírẹ́tìm láìfù wa ó sọ pé ànábì sọ fún òun ó sì ń fọwọ́ ẹ̀ gáyà fún òun wípé mọ́nsábàná ẹni tó bá bú wa tó ní ojú ọ̀nà wò dáa ojú ọ̀nà tọ̀ríkọ̀ àtìjàníyà tó ní kò dáa tó ní ṣìnà ni tó ní òfò ni tó ní ìlànà èṣù ni wàdáàmà àlàzà àlìkà ó ń bú wa ó sì dùn ní mọ́ ṣíṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èmi ṣe dùn ní mọ́ ṣíṣe bẹ́ẹ̀ mo ti ń tako tọ̀ríkọ̀ Tìjàníyà wọn ò tí ì bí ẹlòmíì tí ń pèrè ní mùrìdí lónìí. mo ti ń tako tìjàníyà tí wọ́n sì ti bí àwọn kan tí wọ́n ń bẹ tí wọ́n sì ń bẹ lójú ọ̀nà yẹn tí mo ti ń tako àtọ̀ríkọ̀ àtìjàníyà àáfà àkọ́kọ́ nínú ìlú Ìbàdàn àáfà àkọ́kọ́ nínú ìlú Ìbàdàn tó gbọ́ pé mo pe tọ̀ríkọ̀ Tìjàníyà ní ìṣìnà mo pè ní òfò mo pè ní àdánù mo pè ní orí burúkú àáfàá àkọ́kọ́ tó kọ́kọ́ gbọ́ wípé mo pe ojú ọ̀nà tọ̀ríkọ̀ Tìjàníyà ní ojú ọ̀nà ẹbọ ojú ọ̀nà kúfúrú ojú ọ̀nà nìfà ojú ọ̀nà bíbí àṣetọ́ni àfa àkọ́kọ́ tó kọ́kọ́ láyà tó wá pàdé mi nínú wáàsí mi tí mo máa ń gbé káàkiri ìgboro ìlú Ìbàdàn àfa àkọ́kọ́ ǹjẹ́ ẹ tó kọ́kọ́ wá tó wá kàńtà mi láyé for the first time òun ni wọ́n ń pè ní hajj baba hajj baba mufasiru agboolé ìyálóde níta baálẹ̀ wọ́n ń pè wọ́n ní hajj baba wọ́n jẹ́ mọ̀lẹ́bí fún àwọn bàbá wa ní mádùlẹ̀ arọ́bí mi ò mẹ́tò jura wọn lọ nínú àwọn méjèèjì. ají bàbá yìí àwọn ni mufasiru ní agboolé wọn lọ́jọ́ náà lọ́hùn that was nineteen láàrin nineteen eighty six sí nineteen eighty uh, eighty seven eighty eight kò kọjá nineteen eighty eight òun ni ìjókòó àkọ́kọ́ láyé tí àgbà ṣéwù kó dìde tí ó sọ pé òun fẹ́ tako ọ̀rọ̀ tí mò ń sọ nípa tọ̀ríkọ̀ àtijàníyà adi bàbá ni ọmọ agboolé ìyálóde ní ìta baálẹ̀ ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà. ọjọ́ ńlá lọ́jọ́ náà lọ́hùn-ún ẹ̀jẹ̀ ń ka kínní ìtaná ìtì mo wá fẹ́ lò ń bẹ̀ gangan ni pé ẹ wo àtìgbà yẹn late nineteen eighty wàdáàmà àlàázálíkà nìyẹn ẹni tó ń takò wá tó ń bú wa tó ní táǹsì ọ̀dà lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjáníyà tó sì tó dún ní mọ́ mo dún ní mọ́ ara ìdùnnímọ̀ rẹ̀ náà ni ìrújú àwọn onísúfí tàtúnṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ara ìdúnnímọ̀ rẹ̀ ni mo dún nímọ̀ tààrà kódà mo tún ṣèwé jáde lórí ẹ̀ ọ̀kan nínú àwọn òwe tí mo ṣe rè sórí mo pè ní tìjàníyà àti ahmadiyya mo wá fi flame iná mo fi ṣe background yẹ gẹ́gẹ́ bí àmì pé tọ́ ọ bá kú sínú tìjàníyà tàbí o kú sínú amadíyà wàláhì summa billahi iná ló lọ. sórí gbogbo ìrètí ìrètí. tó o ní lọ́kàn lórí àwọn odùúrọ́ tí ṣéwò Ahmad Tijani gbé kalẹ̀ pé ìwọ mùrídì ọ wà lìjánà bàbá rẹ àtìyá rẹ ni ọ wà lìjánà àwọn ìyàwó rẹ ni ọ wà lìjánà àwọn ọmọ rẹ àtàwọn ọmọ ọmọ rẹ wọ́n wà lìjánà lọ́la kó ti wídìdì niya. irọ́ lásán lórí irọ́ ni gbogbo ẹ̀ ẹ̀tàn lásán ni. mo jẹ́ ọ̀kan nínú alátakò tìjàníyà lọ́sàn-án lóru nínú ẹ̀rùn nínú òjò. nínú ẹ̀rùn nínú òjò látàyè ìgbà kẹsẹ̀t mo ṣe àṣírí sọ̀làtúnì fàátì mo ṣe ta ní súfì látàyè ìgbà kẹsẹ̀t mọ̀ ń sábà náà ṣé ó ti já níwá ń sọ ní ìsìn láti halẹ̀ mọ́ mi àti irú mi míì bí Sheikh Yunus Akorede hayahulọ táwọn náà táwọn náà gbógun ti Tìjàníyà lọ́sàn-án lóru. hello. hello? hello? hello ṣé kìí ṣe pé nẹ́tíwọ̀kì ti pákásọ wò. hello. hello? hello? ọdọ abẹni pé network ó tún ti bẹ̀rẹ̀ mọ̀nàmọ́ná o pẹ̀lú òkú ọ̀hún a parí programu tòní. ṣé network kò ní problem báyìí àtọ̀dọ̀ mi ah, ah. ṣé ń wa tuntun ṣe ní padà. naam. hello. hello? hello waaleykum salaam tọ́yì ṣé wàá amúdá ti dá ní wọ́n wá ń dún kòkò mọ́rú wa àwa tí à ń gbógun ti tọ̀ríkọ̀ ti dá níyà tó wá tá a dún ní mọ́ since 1980. eighty ó wá ń dúnkòkò mọ́ wa ó ń dúnkòkò mọ́rú Sheikh Kamarudin Yunus. ó ń dúnkokò mọ́rú àbúmọ́rídí ó ń dúnkokò mọ́rú alikutubi sheikh alikutubi Allahu akbar. akbar wọ́n tún wá ń dúnkokò mọ́ ẹni tó ti gbọ́wọ́ kálá ò wá sàánú ẹ̀ láti lọ gbé ọwọ́ náà sọnù láti gbé ọwọ́ náà sọnù sínú igbó. bá a ṣe máa ń gbé ibi ọmọ sọnù. ẹ gbọ́ bó ṣe ń lérí. ó ní mọ́ ń sábà náà ó lànà ẹbí fọwọ́ ẹ̀ gbáyà fáwọn pé ẹni tó bá bú wa tó lọ́jọ́ ọ̀nà wa yìí ò da ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà ò da tó sì bùn ní ma bẹ́ẹ̀ wàlámúyẹ̀ tú kò sì túbá lórí ẹ̀ lọ hádànù mi ò lè túbá lórí ẹ̀ mi ò lè mi ò lè yúùtàn lórí tí mo ń sọ yìí bó kẹ́lí màkà lẹ́nu mi ń sọ fáyé pé àtìjàníyà dọ̀là àlà àtìjàníyà ṣírìkùn àtìjàníyà kúfùrùn kúfùrùn bá wà mo ku ọ̀rọ̀ kan lẹ́nu mi báyìí ìní tú bá dọjọ́ kù mi ṣé ó ti dá ní bá ń sàlẹ̀ mọ́ wa wípé láàyè mútu ilá káfìrọ́ onítọ̀hún ò ní kú àfi kó kú sípò kèfèrí ṣe lóòótọ́ irọ́ ló pa ẹni tó bá gbógun tì ọ́ Ṣéwù Ahmada Tìjání tó gbógun ti tọ̀ríkọ̀ Tìjáníyà rẹ̀ tí ò yéé ṣe bẹ́ẹ̀ tí ò sì pa òun dà. hello wàlíkù sọlá náà ṣé wàá mọ́dà tìjà ní ó ń dúnkokò mọ́ wa pé ẹni tó bá ń takò níyà tó ní kì í ṣe ọ̀nà àlùbáríkà kì í ṣe ọ̀nà oríire ọ̀nà aburú ni ọ̀nà ẹbọ ni. ọ̀nà kúfúrú ni ọ̀nà èṣù ni tọ̀ríkọ̀ tìjàníyà ó ní ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irú èyí tèmi ń sọ yìí tí mo sì ti ń sọ láti 1980 títí wọ ìyá 2000 yìí ń sì máa sọ lọ́dọọjọ́ ọkú mi ní insha allah ó ní tírú ò bá túbá olóńtọ̀hún ò ní kú àfi kó kú sípò kèfèrí ṣé ọ̀kan nínú nǹkan tí máa ń sọ mùsùlùmí di kèfèrí ni kó gbógun ti tìjàníyà ẹ̀yin ó súnfí ẹ fún mi lẹ́sìn. ṣé ọ̀kan nínú nǹkan tó máa ń sọ mùsùlùmí di kèfèrí ni ìgbógun ti tìjàníyà tìjàníyà tíra wo ló sọ bẹ́ẹ̀ nínú tíra Islam. ìdúkokò rẹ yìí bí ìgbà tí àgbáfìfo tó ń pariwo ni. gbogbo ẹ̀yin ó ti dà níyàwó ọdún àìsàn ẹ gbọ́ dáadáa báyìí. nàṣubù tọ̀rí kọ́tàkùn ojú ọ̀nà tọ̀rí kọ̀tún bàtílà ojú ọ̀nà aburú tẹ wà yìí a máa yọ àléébù ẹ̀ jáde. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? àbí kí n kúrò lórí nẹ́tíwọ̀kì eléyìí. ọ̀rọ̀ bá ń tan hotspot eléyìí kẹ́yìn ká tún lo omi ìwò. ọ̀strọ̀ngì ọ̀strọ̀ngì eléyìí lọ kí á lọ́n ṣẹlẹ̀. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. na mo ti reconnect báyìí wàlẹ́kùn sàlám ok na ohun tá à ń sọ fún yín ni wípé Sheikh Ahmad Atijani ó gbé ìrètí asán ìrètí òfo ìrètí àmì ìrètí irọ́ ìrètí ìjàmbá ìrètí jìbìtì ó gbé kalẹ̀ láti lè ṣe àwọn tí wọn ò gbọ́ ìsìláàmù yìí lójú ọ̀yìn sójú ọ̀nà tọ̀ríkọ̀ tiẹ̀. ó fi ẹnu tẹ́ńbẹ́lú àwọn tọ̀ríkọ̀ míì bíi kọ̀dìríyà ó gbé ọlá fún àwọn ọmọlẹ́yìn tiẹ̀ àbọ́ọ̀fù àwọn ọmọlẹ́yìn ìtọ̀rí kọ̀kọ̀dìríyá ṣàzìríyá nàkṣàmbàdíyá kọ̀lìwàdíyá wẹ̀síyá àti yàyàyàyàyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ní táwọn bá tiẹ̀ wà lìjẹ́ náà ti wọn àwọn lè wọ náà kí wọ́n tó wà lìjẹ́ náà àwọn ó sì ṣírú iṣẹ́ kí wọ́n tó wà lìjẹ́ náà àwọn lè jẹ̀yà nínú sàárè kí wọ́n tó wà lè jẹ́nà àmọ́ ní ti ọmọlẹ́yìn tòun ẹ bá ti jẹ́ mùrídì tọ̀ríkọ̀ Tìjàníyà ó ní àwọn ò ní ṣèṣirò iṣẹ́ àwọn ò ní jẹ̀yà nínú sàárè àwọn ò ní wọ náà káwọn tó wà lè jẹ́nà Suleiman Rọ́jí oníkọ̀dìríyà ni ọ́ sọ gbà pé èèyàn wọ náà kẹ́ tó wà lè jẹ́nà.